ojú wa tó lé ojú wa tó kó. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé níbi tẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ láti mọ̀ wo ìkànnì Àràbà tẹlifíṣàn bó o lójú ọjọ́ ṣe rí níbi tẹ́ ẹ wà bó o ní ṣiṣẹ́ ń lọ déédéé ọ̀dẹ̀ ń kọ́sọ́ ọ̀dẹ̀ dùn lágbára ọlọ́run ọ̀dẹ̀ gbogbo wa ní òmò dùn ibi ò ní wọlé ẹnìkan ọ̀kan láṣẹ Ìdùmarè mo wá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ wípé ọ̀rọ̀ Yorùbá jẹ lógún tó jẹ́ wípé ẹ fọ̀rọ̀ Yorùbá ṣeré lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ó gbé gbogbo wa gbogbo wa pátápátá sì la máa kéré òkú délé mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin ti diaspora ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn ẹ̀hẹ́n ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ ká gbéyẹ̀wò lónìí ọ̀rọ̀ lórí àwọn Fúlàní náà ni ṣe rí fídíò kan wà tí máa fi hàn yín lónìí ìkan nínú àwọn èèyàn wa tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá jẹ lógún náà ló ṣe fídíò yẹn ó tún tú àwọn àṣírí kan sọ àwọn ọ̀rọ̀ ó yànnàná àwọn nǹkan kan nípa ọ̀rọ̀ àwọn fúlàní yìí ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn ẹ ń ṣe báyìí ẹ ń tayín lólobó kan olobó ọ̀ni wípé kò sí ìlú tẹ́ ẹ dé nílẹ̀ yorùbá táwọn fúlàní ò ti ṣe kíni tí wọ́n ti gbabẹ̀ kan kò sí ìlú tẹ́ ẹ dé tó jẹ́ pé wọ́n ti bobẹ̀ tó jẹ́ pé fúlàní ah even the population wọn níbẹ̀ ẹ máa máa wonder wípé <clears throat> báwo náà ṣe wá pọ̀ tó báwo la ṣe lajúlẹ̀ tá a ṣe wá gbà wọ́n láyè tá a fi pọ̀ tó báyìí torí máa fi fídíò yìí hàn wá hmm. ṣùgbọ́n kí n tó fi fídíò yẹn hàn wá tó bá jẹ́ gbà àkọ́kọ́ tí ń rèé tẹ́ lórí ọ̀fẹ́ láti wo ìkànnì àràbà ẹ má gbàgbé subscribe button yẹn ẹ tẹ̀ ó ṣe pàtàkì hmm, gbogbo ẹni tẹ̀sí padà wo fídíò wa náà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ẹ má jẹ́ akúdé ìnà pẹnu ẹ jẹ́ lọ síbi tòní gangan fídíò tí mo fẹ́ fi hàn yín òun náà rèé níbi tí wọ́n ti yànnàná tí wọ́n ti tú àwọn àṣírí kan nípa àwọn fúlàní darandaran ó yá fídíò rèé. so sanwóolu ìgbésẹ̀ tí sanwóolu gbé ìgbésẹ̀ tó tá wa lọ́rùn ni o bó ṣe bán bí sanwóolu ṣe bán ọ̀kadà lẹ́kọ̀ọ́ a fẹ́ kí wọ́n bán ọ̀kadà gígùn náà nílùú ìbàdàn the same thing nílùú Òṣogbo afẹ́ kí wọ́n bá àwọn ọ̀kadà kan bá àwọn ọ̀kadà Sanwó-Olú bá àwọn Sanwó-Olú ti bá àwọn ọ̀kadà lẹ́kọ̀ọ́ wàláhì ìgbésẹ̀ tó dáa ló gbé àwa tí ń a ti ń béèrè fún irú ìgbésẹ̀ yẹn tipẹ́ a sì ti sọ mo ti sọ lórí program mi láìmọye ìgbà mo ti sọ lórí program mi láìmọye ìgbà pé kí kékeré kí sanwó kí àwọn gọ́fúnọ̀ kí wọ́n bá ọ̀kadà kí wọ́n bá àwọn ọ̀kadà ní state torí pé iṣẹ́ iṣẹ́ aburú tí àwọn ọ̀kadà yìí ń ṣe àwọn ni wọ́n ń mọ́nítọ̀ ni wọ́n ń wọlé ni wọ́n ń wọ gbogbo àdúgbò ni wọ́n ń wo gbogbo bádùgbò ṣe àwọn ni informant àwọn fúlàní yìí àwọn fúlàní tí wọ́n ń gbọ̀kadà ní state wa informant burúkú ni wọ́n wàláyé informant majority of them ó lè má jẹ́ gbogbo wọn o ṣùgbọ́n I can say it practically that majority of them they are informants of evils. They are informants of evils. Majority of them, I can say it practically. You know me what do? Negbati ah Èkó nígbà tí gọ́vnọ̀ Èkó tí wọ́n gbé ìgbésẹ̀ tó lákin tí wọ́n bá àwọn ọ̀kadà generally ní gbogbo ògbóró Èkó kí wọ́n bá àwọn ọ̀kadà kí wọ́n bá Ṣèyí Mákindé náà kó náà bá àwọn ọ̀kadà gọ́vnà Èkó bá àwọn ọ̀kadà sẹ́rí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tírẹ̀tì rẹ̀ táwọn ọ̀bá ní hidden agenda kí ni wọ́n ń gọ́vnà Èkó sí àwọn ní population of kẹ́nìkan million tí nínú àwọn Fúlàní tán máa dìbò fún tọ́jẹ́ pọ̀kadà ni wọ́n gùn ká padà sílùú wọn ìbò tán fẹ́ fún gọ́vnà Èkó yẹn kán lọ fún gọ́vnà wọn nílùú wọn We don't want them in Lagos State. We don't want them in Southwest kí ló dé tán dúró ní stéètì wọn kán máa gọ̀kadà ní stéètì wọn why south west kí ni agenda wọn tí wọ́n fi ń kó àtàwọn àtọ̀kadà wọn tí wọ́n ń wá Southwest? they have hidden agenda they have hidden agenda they have àti ń sọ tipẹ́ wàláì program yìí èyí tí mò ń sọ yìí mo ti sọ nìsín mo ti sọ ní last year ó tó nu program mi bíi mẹ́ta mẹ́rin tí mo sọ adẹ̀gba information yìí látọ̀dọ̀ àwọn security officers àwọn tí wọ́n jẹ́ security officers tí wọ́n jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn yẹn àwọn ni wọ́n fún ni wọ́n gba àwọn ẹ̀ńdẹ̀ láwọn ti sọ fáwọn ọ̀gá àwọn káwọn ọ̀gá àwọn ọ̀dáhùn wọ́n láwọn ti pe àwọn gọ́fúnà ṣàkíyèsí pé wọ́n àdáhùn wọ́n àdáhùn ṣùgbọ́n náà tí gọ́fúnà èkó tó wá gbègbèsẹ̀ kí ló fà á gọ́fúnà èkó náà ṣàyẹ̀dẹ́ gbègbèsẹ̀ ṣùgbọ́n mo rí i pé ọlọ́run ṣeun ọlọ́run ti sí wọn lójú ó sí wọn nílàákàyè àwọn náà rí iṣẹ́ aburú tí àwọn àwọn tí wọ́n pera wọn ní ọlọ́kadà àwọn fúlàní tí wọ́n ń gbọ̀kadà lẹ́kọ̀ọ́ àwọn náà ti rí iṣẹ́ aburú tí wọ́n ṣe ẹ mọye ìbọn tí wọ́n kó nígbà tí nínú níbi tí wọ́n ń gbé ni ṣé ẹ mọye ammunition àwọn arms àwọn amunisan tí wọ́n kó níbi tí àwọn ọlọ́kadà fúlàní yìí ń gbé ni ṣé ẹ mọye ammunition tí wọ́n kó níbi tí wọ́n ń gbé ni ammunition tí wọ́n bá ń bẹ̀ kì í ṣe kékeré wọ́n bá bọ́n níbẹ̀ wọ́n bá dà ń bẹ̀ wọ́n bá ọ̀bẹ níbẹ̀ níbi kí ni wọ́n fẹ́ fi àwọn gbogbo amúnísàn tí wọ́n bá ní àdúgbò tí wọ́n ń gbé yìí kí ni wọ́n fẹ́ fi ṣe ìròyìn gbènà ó news gbènà ó àṣàhẹ sọ̀rọ̀ àṣọ àhẹ sọ̀rọ̀ náà news gbè kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n kó pamọ́ torí ìjọ tó bá fẹ́ bà tí ń jẹ́ torí ìjọ tó bá fẹ́ hà táàkì ilẹ̀ Yorùbá wọ́n kó pamọ́ fún yín sáré pé Ọlọ́run ló jẹ́ kí gómìnà kọ́kọ́ bá àwọn ọ̀kadà tí ó bá bá rẹ̀ báwo ni irú àṣírí yẹn ṣe fẹ́ tú tí ó bá bá rẹ̀ báwo ni irú àṣírí yẹn ṣe fẹ́ tú they should ban ọ̀kadà riding in Lagos State totally totally totally inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ tí mo gbọ́ pé gómìnà Èkó bá àwọn ọ̀kadà lẹ́kọ̀ọ́ wàhálà inú mi dùn gan inú mi dùn gan torí pé gbogbo ìgbà tí n bá ti lọ sékòó kò sọ́kadà tẹ́lẹ̀ fẹ́ gùn wàhálà àwọn Fúlàní ló máa gbé kò sí ọ̀kadà kan ságbólé tẹ́lẹ̀ fẹ́ wọ̀ lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tó lè rí yorùbá kan tí ń sin ọ̀kadà lẹ́kọ̀ọ́ báyìí wọ́n ti gba ṣíìtì tán rísì nìyẹn ẹ wo ẹnjìníà tí wọ́n ná pa ní lẹ́kì yẹn àwọn yorùbá èèyàn kan pè mí èèyàn kan mẹ́sẹ̀jì mi ó lóun wà níbẹ̀ nígbà tí wọ́n ná ẹnjìníà yẹn ó ní ṣùgbọ́n kò sí yorùbá tó lè súnmọ́ wọn ọ̀nà ṣe pọ̀ jù ọ̀là àwọn fúlàní yẹn nígbà tí wọ́n ná tí wọ́n ń fọ́gi mọ́ ẹnjìníà yẹn lórí ó ní gbogbo àwọn táwọn jẹ́ yorùbá táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ tó wọn ọ̀nà pọ̀jà wọn lọ ó ní rí sí nìyẹn táwọn fi také táwọn ò fi súnmọ́ wọn wọ́n dẹ̀ ń wòran tó fi pa ọmọ ìyá wọn nílẹ̀ Yorùbá ní south west ní south west tírélà ni wọ́n fi ń kó wọn wọlé what is their agenda wọ́n ń wọlé wọ́n ń kọ́kadà wọlé wọ́n tó ń kó tọ́kadà tọ́kadà ni wọ́n ń lòdù wọn wọlé kí ni agenda wọn they have their own agenda they have their hidden agenda. sọ wa ń sọ nígbà tá a wá sọ sọ̀rọ̀ wa ò wá já náà sọ̀rọ̀ wa ò jánà sọ̀rọ̀ wa ò jánà èèyàn kankan gbogbo tẹ́mi ṣe yìí fún ìfẹ́ tí mo ní sí ilẹ̀ Yorùbá àti tí mo ní sí orílẹ̀-èdè Nàìjíríà ni o tí gbé Nàìjíríà bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ kán jẹ́ kó ní kálukú wọn máa lọ ìfẹ́ tí mo ní sí Nàìjíríà ló kí n máa yá wọn mò ń yá wọn lówó ni mò ń yá Nàìjíríà ní owó ni tí Nàìjíríà bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ kí gbogbo àgbààgbà orílẹ̀-èdè yìí kí wọ́n jókòó kí wọ́n fẹnukò kí wọ́n jẹ́ kó ní kálukú ọ lọ kí Yorùbá nation dádúró káwọn Biafra dádúró káwọn arẹwà náà dádúró ẹni ọba wa fẹ́ máa pa èèyàn kọ́ máa pa ẹ̀yà rẹ̀ ṣiṣẹ́ ìyànú mi lẹ́ máa pa ẹni ọwọ́ bá ń hún tó bá ń wù bíi kọ́ máa pa èèyàn máa pa àwọn èèyàn rẹ̀ ìwà ṣe pé bóyá ọwọ́ ọwọ́ wa máa hún ẹ wà lọ bá wà bọ́ sí inú àwọn èèyàn ọ̀sẹ̀lẹ̀ ìwọ tó mọ̀ pé kọ́ọ̀ṣọ́ nígbà tó ń kálukú bá dá dúró máa pa àwọn èèyàn rẹ kì í ṣe kì í wá ṣe pé wíwá ó wà máa pa àwọn àwọn tribe míì ó wà máa pa ìwà haúsá kan wà bọ́ sílẹ̀ yorùbá yóò ní ẹwọ́ ń hùn bíi kó máa pa àyàn ṣéun òun wà máa pa yorùbá ara o àní gbà yẹn yorùbá kan náà sì ní bọ́ sílẹ̀ yíbò kò lọ́wọ́ ń kó lóun fẹ́ lọ máa pa yíbò àní gbà yẹn yíbò kan ò sì ní bọ́ sílẹ̀ haúsá kó lóun fẹ́ máa pa haúsá àní so kélé má bàa ṣẹlẹ̀ so káwúsá ó dúró lọ́tọ̀ kí yorùbá ó dúró lọ́tọ̀ kéyìnbó ò dúró lọ́tọ̀ wàláì kó dúró kó ní kálukú dúró kó fàjà kó mú wàhálà dání kò ní ká má jọ ṣe ìwà haúsá tó bá fẹ́ wá sílẹ̀ yorùbá ọ̀tẹ̀ lófin ni gbogbo ìpànìyàn yẹn gbogbo gẹgulegule ìmọ̀ ìmọ̀ ìlàgídí agídí ọkàn yẹn ìmọ̀ ságídí ọkàn ìmọ̀ ìmọ̀ lẹ́mìí pé mo fẹ́ pààyàn mo fẹ́ ọba ti gbé wá ilẹ̀ yorùbá àwọn pa wá ni òfin yorùbá òfin wa gbé ọ yóò sì pa ọ́ tọba attempt pọ̀ fẹ́ pààyàn lẹ yorùbá tí yorùbá náà bá lọ ilẹ̀ haúsá tọba misbehave kan pàdánù mbẹ tí yorùbá ti tẹ̀ lófin wọn mbẹ kan pàdánù mbẹ bí ibo náà bá wá sílẹ̀ yorùbá tí yorùbá ti tẹ̀ lófin wọn ilẹ̀ yorùbá kan pàdánù á pàdánù ni torí pé ilẹ̀ ìlú kọ̀ọ̀kan tó ní kálukú bá dá dúró ìlú kọ̀ọ̀kan ló máa ní òfin tó ń gáìdì ẹ̀ tá a sì máa tẹ̀lé ẹni ẹ̀yà tó bá fẹ́ wọnú ìlú yẹn lọ ó gbọ́dọ̀ tẹ̀lé òfin yẹn ṣùgbọ́n a kàn wá wọ́rí jọ bí ẹran iléyá àwa wọríjọ àwa dọ́gba bíi ráìsì kò wá sí yàtọ̀ àwa ń ṣe gbogbo ẹ̀ bala bala bala bala so kí la expect kó ṣẹlẹ̀ kí la expect kó ṣẹlẹ̀ if care is not taken ẹni tó wọ́ọ̀sì jù báyìí lọ yóò tún padà ṣẹlẹ̀ bó ṣe rí nìyẹn if care is not taken if care is not taken in tó wọ́ọ̀sì jù báyìí lọ ó tún máa padà ṣẹlẹ̀ if care is not taken so ṣùgbọ́n àbẹ́lọ́hún àbúrú gọ́vnọ̀ gọ́vnọ̀ èkó ọlọ́mọba wàláhì inú mi dùn sí púpọ̀ inú mi dùn sí gọ́vnọ̀ èkó pẹ̀lú ìgbésẹ̀ tó gbé wọ́n tún wá ń tírẹ́tì rẹ̀ pé kọ́kọ́ kò gbọ́dọ̀ báwọn ẹ̀dá kan láti nọ́ọ̀tì wọ́n tún ń tírẹ́tì gọ́vnọ̀ èkó láti nọ́ọ̀tì àwọn gọ́vnọ̀ nọ́ọ̀tì tó ń tírẹ́tì gọ́vnọ̀ èkó ṣé pé ewu ń bẹ lóko olóńgẹ́ olóńgẹ́ gan fúnra rẹ̀ ewu lẹ́ẹ̀mí mọ̀ pé àwọn èèyàn yìí wàláì <laughs> ó dùn wá ó dùn wá ọ̀ọ́bì ó dùn wá bí gómìnà ṣe bá àwọn ọ̀kadà yẹn ó dùn wá àjẹ́ndà wọn ó parẹ́ ó ti pa àjẹ́ndà yẹn rẹ́ gbogbo plan wọn ó ti da plan yẹn rúbá yẹn àwa afẹ́kẹ́ gẹ́gbẹ́rú gbèsè yẹn náà nìbàdàn àwọn àwọn fúlàní awúrá tí ń gọ̀kadà nìbàdàn wọ́n ti fẹ́ pọ̀ ju yorùbá lọ wọ́n ti fẹ́ pọ̀ ju yorùbá lọ kán gbẹ́rú ògbèsè yẹn náà nìbàdàn so bẹ́ẹ̀ náà ni nílùú Òṣogbo lọ́sùn state nílùú Òṣogbo kàn gbẹ́rù ìgbésẹ̀ yẹn náà kàn gbẹ́rù ìgbésẹ̀ yẹn náà kàn gbẹ́rù ìgbésẹ̀ yẹn náà ẹ wọ́n pa ọmọ ọlọ́mọ wọ́n pa engineer, wọ́n pa ọmọ ọlọ́mọ kí lọ́mọ yẹn ṣe náà kí ló ṣe kí ló ṣe fún wọn just because of hundred naira kì í tún wá sọ ọmọ yẹn lọ́gọ̀kadà ọmọ yẹn lọ yanjú ọlọ́ba wọn yanjú ọ̀rọ̀ ni o ọlọ́ba wọn yanjú ọ̀rọ̀ ni wọ́n dẹ̀ dà wọn wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ pa sẹ́rù ẹ̀ lè lẹ́sẹ̀ sí yorùbá lè dànrú ẹ̀ wò lẹ́rù yẹn wọ́n ti fẹ́ pa gbogbo yorùbá tí ń bẹ mẹ́tàn wọ́n á ti fẹ́ pa gbogbo yorùbá tí bá ń bẹ lọ́dọ̀ wọn wọ́n á ti fẹ́ pa wọn tán wọ́n á máa wọlé lọ pa wọn ni tí ò sí kò sí sọ́jà tó máa dá wọn dúró kò sọ̀lọ́pàá tó máa dá wọn dúró nílẹ̀ wọn bì í táwọn èèyàn wá miss tó bá fẹ́ misbehave ọlọ́pàá máa wọ́n á dá wọn dúró àwọn èèyàn wa nílẹ̀ wa ìyá wa bẹ̀rù ọlọ́pàá bẹ̀rù sọ́jà a sì bọ̀wọ̀ fófin àwọn ò bọ̀wọ̀ fófin wọn àbọ̀wọ̀ fófin wọn àbẹ̀rù sọ́jà wọn àbẹ̀rù ọlọ́pàá they can do and undo at any time kódà àwọn àtúmọ̀ ọkọ níbi tó lédè ṣéjú ọlọ́pàá ṣéjú sọ́jà wọn á máa dúnbú èèyàn ní ṣéjú sọ́jà àti ọlọ́pàá wọn á tún máa bá wọn á máa pààyàn sí sọ́jà ò ní ní nǹkan tí ó ṣe tọ́lọ́pàá ò ní ní nǹkan tí ó ṣe. so what do we expect what do we expect so gómìnà Èkó Lagos state governor so i drop my cocoa for ayuanes mo kín púpọ̀ mm, mo kín ẹ kú iṣẹ́ takuntakun ẹ má jẹ́ kí ìdúnkokò wọn ẹ má jẹ́ kó kóyin láyà jẹ o ẹ má jẹ́ kóyin láyà jẹ ẹ má jẹ́ kó kóyin láyà jẹ ẹ̀yin ẹ ṣiṣẹ́ fún lù don't build don't build individual build community build your state don't build individual ní tó jẹ́ kí àwọn kan ó ní problem nìyẹn nínú àwọn tí wọ́n fẹ́ lọ fún president they are building individual ẹni tó bá ti ń build individual ó máa ní problem build your build your uh, let's say build your government build your government ìlú tó ń govern build yẹ tó o bá build government yẹ tó build. the. Lagos State wàláì kọ̀sẹ́lì ẹnìkan kò ní lè halẹ̀ mọ́ pé àní ah, we not vote we no we not vote for you kò sí yẹn mọ́ tó o bá build tó o bá ti build individual mọ̀ tó bá yẹ pé individual ló ń build wà ní problem gbogbo olóṣèlú tó bá ti ń build individual ó máa ní problem but build your government build the people in government build the city. build the nation yes build build build your state i mean jésù sọ báwọn mm. ó tó jọ mẹ́ta àti kó school náà ti pẹ́ build your state if you build your state very well you you you will never have your you will, you will never have problem you will not have problem if you build your state governors Lagos state governor ẹ build state yín tẹ́ bá ti build state yín tẹ́ bá ti build ẹ̀ dáadáa wàhálà ẹ̀ ní ní problem tẹ́yìn kan bá lòun ò dìbò fún yín ọgọ́rùn-ún èèyàn igbe èèyàn ó sì máa dìbò fún ọ torí pé ntọ́ ọba build nínú state yẹ ni wọ́n á fi máa dìbò fún ẹ ntọ́ ọba ṣe ni wọ́n á fi máa dìbò fún ẹ ntọ́ ọba build ni wọ́n á fi máa ṣe ni wọ́n á fi máa kì í sí kódà o ní campaign mọ́ tọ́ ọba build state dáadáa tọ́ build government yẹ dáadáa o ní ní ìdí àti fẹnu campaign iṣẹ́ tó sì yẹn lọ́ máa mọ campaign fún ẹ So when èèyàn lè ṣe they they they don't want to build state they don't want to build government they they wanted to build uh, individual went in and build eh, I will sponsor lágbájá to attend so so so post I will sponsor lágbájá to attend. èèyàn mélòó lè wá fẹ́ sponsor èèyàn mélòó lè fẹ́ don't build individual build the state build the government <laughs> Mr. Gani Yusuf anywhere is my gele is at home my gele is at home ìṣe gbogbo àná làwọn ọmọ wíwá wà ní. <laughs> ṣe sí orílẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bàrí ní abẹ́ẹ̀ rí mo tún ṣẹ̀ṣẹ̀ fa orí mi ni kẹ́rì rí mi dáadáa <laughs> èmi rèé o good afternoon Mr. Bukky good afternoon my people good afternoon salaam aleykum rahmatulahi salamu aleykum rahmatulahi for all the muslims salamu aleykum rahmatulahi àlàáfíà kọ́ máa bá ìwọ fún gbogbo ẹ̀yin ẹ̀yin christian ẹ̀yin christian hmm. gbogbo ẹ̀yin oníṣẹ̀ǹbáyé ọlọ́run ní fi ń sílẹ̀ hmm. <laughs> so gbogbo ẹ̀yin brothers sisters wa náà ọmọlàjà ọláìyá àṣekún ìyá mi dáadáa gbogbo ẹ̀yin ìyá mi èmi lélẹ́yìí o ṣé o wà náà lẹ́fẹ́ kí n máa wé kí n máa fi láwàní sórí ni Ah, ah, èmi lélẹ́yìí <laughs> olúwa o tí n bá wí láwàní gan mo máa fine tí mi bá ti wí láwàní may look good may fine <laughs> brother tí wọ́n béèrè pé where is my gele àwọn náà jẹ́ kí n tún sí fìlà ní máa tiẹ̀ wá sí fìlà gan máa sí fìlà fìlà sí àdírí báyìí so i'm the one o hmm, àfa comrade abdulhakeem amafe ọládọgba I'm the one. I'm your real man. <laughs> Bukky Gold ẹ ṣeun So bí ó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ìyá mi pátápátá. So inú wa dùn pẹ̀lú tí Jamila Yusuf Mansur ẹ Princess ẹ ṣeun ẹ ṣeun akéde olúfimọ <laughs> ẹ ṣeun. Hey àwo fájèmí ẹ ṣeun ẹ ṣeun <laughs> ọmọ kékeré ni mí ọmọ kékeré ni abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí mo ṣe ọmọ kékeré ni ọmọ jò ni mí ọmọ jò ni mí mi tí èéwú ṣe rí i pé irun gbọ̀n mi gan dàdí mi ti orí lásán mo bá tẹ sọ pé mo yọ kí bá wá fárun gbọ̀n kọ́ o so mi ti mi sì lè fárun gbọ̀n mi lè fárun gbọ̀n torí súnà ni irun gbọ̀n súnà ni so <laughs> a ni mo fine like this mi n fine báyìí mi ń fáyìn báyìí ah, tí n bá tí ìwé láwà ni mi ń fáyìn ó rí ìgbà n bá tó wé láwà ní kí n tó fáyìn so <laughs> oh, I can laugh o láwà ní mi ń bẹ ń lé ogun ẹ̀ tẹ́ ń béèrè láwà ní ah, kí ló dé tí ẹ sá ń béèrè láwà ní sẹ́yìn náà fẹ́ wé láwà ní ni láwà ní mi ń bẹ ń lé mo sáré wá ra nǹkan lọ́jà ni sáré wá ra nǹkan lọ́jà ni ah i'm not an old man no. <laughs> Tony Fagbuyi ẹni <laughs> you think i'm an old man i'm not an old man i'm a young boy like you eh, i'm a young boy <laughs> wa aleykum salam hafiz tijani ọmọ ìkirè bẹ́ẹ̀ ni George eh, adélájà ọmọ ìkirè ni mí o hmm. mi ò lè fárùngbọ̀n láìláì mi ò lè fárùngbọ̀n láìláì so as a as a brother wa gbogbo sister, sísá wa mo kí púpọ̀. so gbogbo tí mo ń sọ látàárọ̀ ọjọ́ bí eré ni kì í ṣeré Bashirat ẹ ṣeun God bless you too ẹ ṣeun gan. Hmm. ah ah mi ti clock sọ bẹ́ẹ̀ ni going to forty going to forty ṣùgbọ́n ah ó sì jìnnà díẹ̀ ó sì jìnnà díẹ̀ ó jìnnà díẹ̀ mo mo ti mo ti mo ti lé ní thirty dáadáa ṣùgbọ́n mi ti wọ forty ọmọ kékeré ni mí ọmọ kékeré ni mí ọkàn ẹ̀ ọmọ ìsúnmọ́ ikú ọkàn jẹ́ nǹkan kan lójú ikú ọ̀ jẹ́ nǹkan kan sáwa ni ikú ọ̀ jẹ́ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí ẹ̀mí ogun àní yé máa sọ òdodo ọ̀rọ̀ àní torí pé ọlọ́run bá fẹ́ràn òdodo sísọ. gbogbo ẹ̀yin gọ́vnà gọ́vnà èkó ó ṣe dáadáa o bó ṣe báàni ọ̀kadà wàlẹ́ ò ṣe dáadáa torí pé plan ti ń bẹ fún èkó àwọn èèyàn yìí wọ́n ní plan burúkú fún èkó wọ́n ní plan burúkú àwọn èèyàn yìí wọ́n ní plan burúkú fún èkó mi lè parọ́ fún yín wọ́n ní plan burúkú fún èkó ṣùgbọ́n inú mi dùn tọ́lọ́ ń tètè jẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ tọ́lọ́ ń tètè bá wa sí gọ́vnọ̀ Lagos State lójú tọ́lọ́ ń tètè fún ní ìdáyà ẹ wá dúró amúnísàn tí wọ́n kó lákàtà àwọn Fúlàní àwọn àwọn Haúsá Fúlàní lẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n bá àwọn ọ̀kadà tán ẹ dúró ẹwà dúró amúnésàn tí wọ́n kó lákàtà wọn kí ni wọ́n fẹ́ fi adúrú amúnésàn yẹn kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi adúrú amúnésàn yẹn ṣe àmì o akéde olúfimọ ẹ ṣeun o ẹ ṣeun o ẹ o àmì o ẹ o ọlọ́run ọba yóò bá wọn ṣe dáadáa fẹ́yìn náà ẹ̀yin náà ò ní kánjú kú ẹ̀yìn kún kéke o ẹ ṣeun adúrú yẹn kí ni wọ́n fẹ́ fi ṣe so ṣùgbọ́n adúpẹ́ tọ́lọ́ ń tú àṣírí yẹn síta torí nínú ibi tí ilẹ̀ Yorùbá gbójúlé lọ́jọ́ ọ̀la òun lè kó wa o ẹ má jẹ́ atanra wa o owó Èkó ó tó bọ́ gbogbo Nàìjíríà bó ṣe rí nìyẹn owó tí ń wọlé fún Èkó ó tó bọ́ gbogbo Nàìjíríà just because federal government wọ́n dájú lé Èkó ọ̀pọ̀lọpọ̀ owó tí ń wọlé láti Èkó Àbújá ní ń lọ tó bá jẹ́ pé owó yẹn owó yẹn South West náà láti ń lò ní wàláyì owó tí ń wọlé ní èkó owó tí ń wọlé ní èkó kódà kí gbogbo stéètì míì ká má ní ibi tó owó tí ń wọlé ní stéètì míì owó èkó lásán ó sì tó gbọ́ bùkátà wa ní gbogbo south west ó tó lò fún wa ní south west láti fi ṣe kíni láti fi tún gbogbo south west lówó tí ń wọlé èkó ẹ mọ iye tí wọ́n ń kó iye tí látèkó lásán iye tí ń lọ sí àbújá ni every month billions of naira billions of naira owó tó ń generate ní èkó day. iye tí ń wọlé sí àbújá billions of naira ló jẹ́ pé wọ́n ranjú mẹ́kọ̀ọ́ yíbò wọ́n ranjú mẹ́kọ̀ọ́ haúsá wọ́n ranjú mẹ́kọ̀ọ́ àwa yorùbá àwa láti lè kó àwọn yíbò náà àwọn náà ranjú mọ́ èkó àwọn náà ní àjẹ́ndà burúkú nípa èkó ojú tiẹ̀ náà ń bẹ nínú èkó àwọn haúsá náà àwọn náà ranjú mọ́ èkó èkó yẹn ó wà lára ń fífẹ́ kí nàìjíríà òpin ẹ má jẹ́ àtànra wa èkó ń bẹ nínú tán fífẹ́ kí nàìjíríà ò pín èkó yẹn ń bẹ níbẹ̀ rísì nìyẹn tó jẹ́ pé wọ́n fẹ́ fi èkó ṣe kàkà kéku mọ̀jẹ̀ ṣèṣe a máa fi ṣàwàdànù ni they have bad plan for Lagos State kàkà kéku mọ̀jẹ̀ ṣèṣe wọ́n fẹ́ ba èkó jẹ́ kan tó lọ àwọn Yíbò gangan gangan àwọn náà ní àjẹ́ndà pé àwọn máa destroy èkó káwọn tó lọ the same thing àwọn haúsá náà àwọn náà ní agenda rẹ̀ pé kàkà akẹ́kọ̀ọ́ má jẹ́ ṣèṣe o àá fi ṣàwàdànù ni wọ́n ní ní wọ́n ní ní plan wọ́n ní ní plan la fi ń sọ èmi ti ń sọ ó ti ń tó bí ọdún láti bí ọdún méjì sẹ́yìn mo ti ń sọ pé kí wọ́n bá àwọn ọ̀kadà especially Lagos State kí wọ́n bá àwọn ọ̀kadà tán pátápátá inú mi wá dùn pé wọ́n ti bá àwọn ọ̀kadà báyìí wàláì inú èmi nínú mi dùn jù tọ́lá bá sọ pé ta nínú rẹ̀ dùn jù wàláì èmi nínú mi dùn ju bíbá àwọn ọ̀kadà tí wọ́n bá àwọn ọ̀kadà lẹ́kọ̀ọ́ wà lẹ́ èmi nínú mi dùn jù kò wà tí ì tàn síbẹ̀ Ìbàdàn wọ́n á bá àwọn ọ̀kadà ńbẹ̀ náà wọ́n ti kó wọ́n ti wọ́n ti àwọn èèyàn yìí wọ́n ti wọ́n ti wọlé sí Ìbàdàn náà lára wọ́n ti wọlé sọ́sọ́gbó lára the same thing lọ́sọ̀gbó náà ò ti ń ṣẹlẹ̀ lọ́sọ̀gbó náà bẹ tírélà náà fi wá ń rù wọn kalẹ̀ lóru àtàwọn àtọ̀kadà wọn láti north wọn ẹ dákun kí ni ṣé north ń jó wọn lẹ́sẹ̀ ni Kaduna ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àgbàbẹ̀ lọ Kano ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àgbàbẹ̀ lọ Jos ń bẹ́ẹ̀ wọn àgbàbẹ̀ lọ ẹ Zaria ń bẹ́ẹ̀ wọn àgbàbẹ̀ lọ. wọ́n wá máa kóra wọn bọ̀ ní south west níbi tá a ti gbà láfíà láàyè táwa ìpara wa nípakúpa tá a fẹ́ràn ara wa àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́sìn àbáráyé tá à ń bára wa ṣe tí tẹ́sìn ọ̀fàjà àyíjàjẹ̀ ẹ̀sìn àyíjàjẹ̀ ẹ̀sìn àyíbínú ara wa kírísítẹ́nì bá ń lọ ṣọ́ọ̀ṣì mùsùlùmí gba mọ́ọ̀sì lọ ní kò sí wàhálà ń so àwọn wá wa bọ̀ wọ́n fẹ́ wá da omi àlàáfíà south west láàmú wọ́n fẹ́ wá dàrú wọ́n fẹ́ wá dà ìjọ ò lẹ gbọ́ pé yorùbá àti yorùbá kan jà sí múrí márùn wọ́n pa yorùbá kan wá pa kejì ìjọ ò yẹn àwọn náà dá yẹn àárín wa ló ti ṣẹlẹ̀ àwọn náà dá yẹn lẹ̀ ní ní lẹ́kì o àwọn ni wọ́n irú ìjà yóò lè ṣẹlẹ̀ láàrin yorùbá àti yorùbá láéláé kí wọ́n gbẹ̀mí ara wọn torí hundred naira kódà a máa rí yorùbá tó jẹ́ gbọ̀nàgbà tó wá sọ pé hundred naira lẹ́fẹ̀ẹ́ máa jà sí ọ̀yá ìwọ gbà ẹ máa lọ ẹ máa jà a máa rí inú àwọn yorùbá tó máa jẹ́ gbọ̀nàgbà ṣùgbọ́n ìgbà tó ń fa ìjà yìí àwọn èèyàn sá sẹ́yìn torí pé wọ́n mọ̀ pé àwọn èèyàn yìí alákatakítí ni wọ́n oní wàhálà ni wọ́n àwọn èèyàn ò lè súnmọ́ wọn títí tán fi pa ọmọ yẹn tó bá jẹ́ pé yorùbá àti yorùbá ni wọ́n ń bára wọn fa wàhálà lórí ọ̀rọ̀ pé mo gbé ọlọ́kadà ọ̀fẹ́ sanwó fún mi nílẹ̀ kí má ṣe pa ọmọ yẹn wàhálà àwọn àgbàlagbà àti wọ́n jẹ́ yorùbá wọ́n á súnmọ́ wọn wọ́n á dẹ̀ bá wọn dá sí tó bá yẹ pé torí kódà kọjá one thousand naira lọ́dọ̀ wà lálẹ́ àyè máa rẹ́ni tó máa yọ one thousand lápò pé ṣé one thousand ń jà sí ọ̀yà ìwọ gba one thousand ẹ má jẹ́ kí wà lẹ́ ẹ má bara yín jà ìyá ìwọ máa lọ tó ju one thousand rẹ ìyá máa lọ máa lọ máa lọ ẹ má jà àyè rẹ́ni tó máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àwọn èèyàn yìí torí pọ́jà wọn àwọn gbogbo àwọn èèyàn wa tó ń jẹ́ Yorùbá wọ́n sá sẹ́yìn wọ́n sá sẹ́yìn tí tán fi pọ̀ ọmọ ìyá wa tó jẹ́ Yorùbá ní Lẹ́kì sí yẹn dáa ṣé ìyẹn dáa ṣé ìyẹn dáa ntí ọ̀dà ni ntí ọ̀dà ni àwa kì í pààyàn a fẹ́ràn ìtàjẹ̀sílẹ̀ a kórìíra ká máa pa ọmọnìkejì a kórìíra rẹ̀ nílẹ̀ Yorùbá báwo láti wá àwọn tó wá fẹ́ràn ká máa pààyàn ṣáà wá lè bá wọn ṣe a lè bá wọn ṣe o a lè kò lè jọra wọn a lè bá wọn ṣe o kọ ìwà wa ò jọra wọn náà o ìwà wa ò jọra wọn nínú àwọn tí wọn ń tọrọ owó jù náà nílẹ Yorùbá àwọn èèyàn náà ni àwọn náà náà ń tọrọ owó jù a sì ń fún wọn ọlọ́lọ́mọ èèyàn tó ti tọrọ owó lọ́wọ́ mi lénìí àti torí pé bọyá wọn tó ń saburú sí wa a tó ń fún wọn ní à fún wọn ní owó báárà à ń fún wọn láṣọ a tó ń fún wọn lóúnjẹ àwọn ni wọ́n ń tọrọ bárà jù ní south west tẹ́ ẹ bá dé ayétòrò lóṣogbo ẹ rí wọn níbẹ̀ wọ́n ti ní wọ́n ti ní association àwọn ni wọ́n gba ayétòrò lóṣogbo wọ́n pọ̀ ní wọ́n jókòó lọ bí kódà tó máa ta tẹ́ǹtì nígbà mi tẹ́ ẹ bá dé òkè gádà lẹ́dẹ wọ́n pọ̀ ńbẹ̀ àwọn ni wọ́n ti wá dominate àwọn ń bára wọn gangan wọ́n ti wá dominate south west pẹ̀lú bá tún ṣe wá ń sàánú wọn tó ṣébi lọ́yẹ máa fi san wá my brother Yorùbá nation must come to stay yorùbá nation yorùbá nation ní ánsà fún ìbéèrè wa yorùbá nation tí yorùbá nation bá dé ah, a máa gbádùn o tí yorùbá nation bá dúró wàláyì ilẹ̀ yorùbá ó máa gbádùn o àtìrí ọ̀rọ̀ ni mo ń sọ fún yín tí yorùbá nation bá dé lóòótọ́ o tá a bá kọ́kọ́ gbà á kọ́kọ́ bára wa kò sí a kọ́kọ́ bára wa a ò kọ́ bára wa jà kò sí a ò kọ́ bára wa jà torí pé àjẹ́ndà tí àjẹ́ndà tí ó jẹ́ kí wọ́n nàìjíríà òwò àwọn kan fẹ́ gbé wọlé a sì ní gbà. Hmm. ìròrí ìròrí wọ́n nàìjíríà táwọn ti báyé wọ́n nàìjíríà jẹ́ àwọn kan fẹ́ introduce ẹ̀ sí yorùbá ní sàn àní gbà á kọ́kọ́ jà nígbà tá a bá jà gbogbo ẹ̀ ó ṣètù bó ṣe rí nìyẹn tí yorùbá nation tá a bá gbà subhanallah ìjọlámọláyà ah láàrin ọdún márùn-ún ẹ táwọn táwọn òyìnbó bá wálé yorùbá wọn ní padà mọ́. five years after five years after tá a bá gba ilẹ̀ yorùbá tí àwọn òyìnbó bá wá ilẹ̀ yorùbá wọn ní padà mọ́ wọn ní padà mọ́ torí pé <laughs> lọ́wọ́n bá o oníkálukú ọmọ àmọ́ wá oníkálukú kò ní í ṣe pé kò ní kò iṣẹ́ ò sí kò sí ìwọ tó ọ̀fẹ́ ṣiṣẹ́ gan-an wọ́n á wáṣẹ́ fún ọ lágídí kódà ìwọ tó lọ skul wàá ṣiṣẹ́ wàá máa rówó iṣẹ́ máa lulẹ̀ pa iṣẹ́ máa lu ilẹ̀ pa Yorùbá nation a máa ní ọlọ́pàá titiwa a ní sọ́jà titiwa a ní nẹ́ẹ̀tì titiwa a ní custom títí wa a ní immigration títí wa a ní air force títí wa ẹ wá tí mo kà lẹ́yìn ẹ wá tí mo kà lẹ́yìn kí gbogbo wọn wá máa employ ẹ dákun kódà àtún máa àwọn òyìnbó gan àtún máa employ àwọn òyìnbó ẹ wo adúrú àwọn force lásán ni mo kà lẹ́yìn o kò tí kò tí ì dé government parastatals o kò tí ì dé government parastatals o tá a bá wa lọ government parastatals federal government káwo yẹ employment máa ṣe ní federal government sí office kọ̀ọ̀kan sí parastata kọ̀ọ̀kan employment máa ṣe sí ministerial kọ̀ọ̀kan ká tó wá bọ́ sí state ká tó wá bọ́ sí local iṣẹ́ máa lu ilẹ̀ pa kódà àwọn tí ọ̀mọ̀wé kà gan a máa sọ wọ́n ṣáàdì ò lọ́fíìsì bíi sáà máa ṣe léyìí hmm, subhanallah <laughs> so ọlọ́run ní dà wá láàmú ah, àwọn tí wọ́n ń sọ pé tí wọ́n ní gbàgbọ́ nù Yorùbá nation àánú wọn ń ṣe mí nì sọfánẹ́sì kọ́ńtínẹ́tì ni kọ́ńtínẹ́tì ni tí Yorùbá nation ò bá fi wáyé the more the government bá ti ń continue náà ni sọfánẹ́sì ọmọ continue tá a bá gba Yorùbá nation my brothers and sisters ah àwọn èèyàn ọmọ gbádùn o àkọ́kọ́ ná pé mi ìrìnsẹ́ ò ní í sí mọ́ gbogbo àwọn brothers wa tán wà ní tán wà káàkiri àgbáyé gbogbo wọn máa wálé oníkálukú máa oníkálukú ọmọ tí ìṣiṣẹ́ tó wù ni ẹni ó bá ní interest náà force wàá lọ síbi tó bá wù ọ́ bóyá ọlọ́pàá lọ fẹ́ ṣe bóyá immigration lọ fẹ́ ṣe bóyá civil defence lọ fẹ́ ṣe bóyá wọ́dà lọ fẹ́ ṣe bóyá air force lọ fẹ́ ṣe bóyá sọ́jà lọ fẹ́ ṣe ẹwà dúró force ẹwà dúró bó ṣe pọ̀ ẹwà dúró bó ṣe pọ̀ lẹ́yìn ẹ̀ tó wá jẹ́ pé local government ló fẹ́ ṣiṣẹ́ wà wà rí sẹ́ńbẹ̀ o tún lè kó o tún lè sọ pé lè ṣiṣẹ́ local government wọ̀ tó bá jẹ́ pé state government ni tó bá jẹ́ pé federal government ni ká tó wá sọ àwọn iṣẹ́ wa tó pọ̀ lábẹ́ federal government tó pọ̀ gan iṣẹ́ pọ̀ lábẹ́ state government tó pọ̀ gan láwọn ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì ńláńlá lábẹ́ state government lábẹ́ local government iṣẹ́ pọ̀ gan ah ọlọ́run bá mi o ọlọ́run dákun màjẹ́ kí ni yóò bọ́ bọ́ sí i pẹ̀lú ògo ó ti ẹ̀ ti bọ́ síná ó ti bọ́ síná ó ti bọ́ síná gbogbo àwa tá a jẹ́ Yorùbá ni ká sí ara wa lọ́kan ká sí ara wa lọ́kan ọlọ́run bá o ṣe dáadáa fún wa ẹ jáde ra wa mú o ká sì sí ara wa lọ́kan.

wàá lọ wọn á mú active sí ẹ wọn á tún gbà ẹ so àwọn tí wọ́n tún ṣe pé àwọn àgbáríjọ tí wọ́n tún ń ṣètò fúbọ́ọ̀là tí wọ́n ń ṣètò fúbọ́ọ̀lù àwọn yẹn náà parastata kan ni wọ́n wà o ọ́fíìsì kan ni wọ́n wà ni wọ́n kírètì fún ọ iṣẹ́ máa wàhálà iṣẹ́ máa ya yẹ̀yẹ́ tí yorùbá nation bá bọ̀ sí wàhálà ìmọ̀fọ́lọ́mùbúra iṣẹ́ máa ya yẹ̀yẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì láàmú wáyàn pé a nídìí èèyàn síbí tá à ní rí. Hmm. <laughs> so gbẹ̀yìn brọ́dà mi ẹ ṣeun ọjà láwa wàrà nǹkan lọ́jà.